Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹwàá. Ọkùnrin kan wà ní Kẹsàríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Kọ̀nẹ́líù. Ó jẹ́ balógun ọ̀rún tí ẹgbẹ́ tí a ń pè ní ẹgbẹ́ ọmọ ogun Ítálì. Olùfọkànsìn ni, òun àti gbogbo ìdílé rẹ̀ sì ń bẹ̀rù Ọlọ́run. A máa ṣàánú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀, a sì máa gbàdúrà sí Ọlọ́run nígbà gbogbo. Ní ọjọ́ kan, ní nǹkan agogo mẹ́ta ọ̀sán ó rí ìran kan áńgẹ́lì ọlọ́run wọlé tọ̀ wá ó ní. kọ̀nílíù. kọ̀nílíù bá tẹjú mọ́ ẹ̀rù bà á ó ní. kí ló dé alàgbà. áńgẹ́lì yìí bá sọ fún un pé. àdúrà rẹ ti gbà iṣẹ́ àánú rẹ ti gòkè lọ síwájú ọlọ́run ọlọ́run sì ti rántí rẹ nísinsìnyí wá rán àwọn kan lọ sí Jópa kí wọ́n lọ pe ẹnìkan tí ń jẹ́ Símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù kí ó wá ó dé sílé ẹnìkan tí ń jẹ́ Símónì tí ń ṣe òwò awọ tí ilé rẹ̀ wà létí òkun. bí áńgẹ́lì tí ó ń bá sọ̀rọ̀ ti lọ tán ó pe méjì nínú àwọn ìránṣẹ́ rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan ọ̀kan nínú àwọn tí ó máa ń dúró tì í tímọ́tímọ́ ó ròyìn ohun gbogbo fún wọn ó bá rán wọn lọ sí Jópa ní ọjọ́ kejì bí wọ́n ti ń bá ìrìn àjò wọn lọ tí wọ́n súnmọ́ Jópa Pétérù gun òkè ilé lọ láti gbàdúrà ní nǹkan agogo méjìlá ọ̀sán ebi dé sí i ó wá ń wá nǹkan tí yóò jẹ bí wọ́n ti ń tọ́jú oúnjẹ lọ́wọ́ Pétérù bá rí ìran kan ó rí ọ̀run tí ó pínyà tí nǹkan kan bíi aṣọ tí ó fẹ̀ tí ó ní igun mẹ́rin ń bọ̀ wálẹ̀ títí ó fi dé ilẹ̀ gbogbo ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti oríṣiríṣi ẹranko tí ó ń fi àyà fà àti ẹyẹ ojú ọ̀run ni ó wà nínú rẹ̀ ó wá gbọ́ ohùn ẹnìkan tí ó ń bá a sọ̀rọ̀ ó ní. pétérù dìde pẹ ẹran kí o jẹ ṣùgbọ́n pétérù dáhùn pé èèwọ̀ olúwa n kò jẹ ẹran kẹran tàbí ẹran àìmọ́ kan rí i ohùn náà tún dún létí rẹ̀ lẹ́ẹ̀kejì pé ohun tí ọlọ́run bá ti sọ di mímọ́ o kò gbọ́dọ̀ pè é ní ohun àìmọ́ èyí ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ a tún gbé aṣọ náà lọ sókè ọ̀run ìran pétérù rí yìí rú lójú bí ó ti ń rò pé kí ni ìtumọ̀ ohun tí òun rí yìí àwọn tí kọ̀nílíù rán sí i ti wádìí ibi tí ilé símónì wà wọ́n ti dé ẹnu ọ̀nà wọ́n ké àgò wọ́n sì ń béèrè bí símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ pétérù bá dé síbẹ̀ bí pétérù ti ń ronú lórí ìran yìí ẹ̀mí sọ fún un pé àwọn ọkùnrin mẹ́ta ń wá ọ dìde lọ sí ìsàlẹ̀ kí o bá wọn lọ láì kọminú nítorí èmi ni mo rán wọn. nígbà tí pétérù dé ìsàlẹ̀ ó wí fún àwọn ọkùnrin náà pé. èmi tí ẹ̀ ń wá nìyí kí ni ẹ̀ ń fẹ́ o wọ́n bá dáhùn pé. niu ọ̀gágun ni ó rán wa wá ènìyàn rere ni ó sì bẹ̀rù ọlọ́run tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọmọ júù fi lè jẹ́rìí sí i. áńgẹ́lì olúwa ni ó sọ fún un pé kí ó ránṣẹ́ pé ọ wá sí ilé rẹ̀ kí ó lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ. ni pétérù bá pè wọ́n wọlé ó gbà wọ́n lálejò nígbà tí ó di ọjọ́ kejì ó dìde ó bá wọn lọ àwọn kan nínú àwọn ọmọ ìjọ ní Jópa sì tẹ̀lé wọn ní ọjọ́ kejì tí wọ́n gbéra ní Jópa ni wọ́n dé Kesaria Kọ̀nílíù tí ń retí wọn ó ti pe àwọn ẹbí àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ bí Pétérù ti fẹ́ wọlé Kọ̀nílíù lọ pàdé rẹ̀ ó kúnlẹ̀ ó sì forí balẹ̀ ṣùgbọ́n Pétérù fà á dìde ó ní. dìde ènìyàn ni èmi náà bí ó ti ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó bá wọlé ó rí ọ̀pọ̀ ènìyàn tí ó ti péjọ ó sọ fún wọn pé. ó yé yín pé ó lòdì sí òfin wa pé kí ẹni tí í ṣe Júù kí ó ní nǹkan ṣe pẹ̀lú ẹni tí ó jẹ́ ẹ̀yà mìíràn tàbí kí ó lọ bẹ̀ẹ́ wò nínú ilé rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti fi hàn mí pé n kò gbọ́dọ̀ pe ẹnikẹ́ni ní ènìyàn lásán tàbí aláìmọ́ ìdí tí mo ṣe wá láì kọminú nìyí nígbà tí o ránṣẹ́ sí mi mo wá fẹ́ mọ ìdí rẹ̀ tí o fi ránṣẹ́ sí mi. Corneliu dáhùn pé. ní ìjẹrin ní déédéé agogo yìí mò ń gbàdúrà nínú ilé mi ní agogo mẹ́ta ọ̀sán ọkùnrin kan bá yọ sí mi ó wọ aṣọ dídán ó ní Corneliu ọlọ́run ti gbọ́ àdúrà rẹ ó sì ti rántí iṣẹ́ àánú rẹ nítorí náà ránṣẹ́ lọ sí Jópa. Si kí ó lọ pe simoni tí àdàpè rẹ̀ ń jẹ́ pétérù wá ó dé sílé simoni tí ń ṣe òwò awọ létí òkun lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo bá ránṣẹ́ sí ọ o ṣeun tí o wá nísinsìnyí gbogbo wa wà níwájú ọlọ́run láti gbọ́ ohun gbogbo tí olúwa ti pa láṣẹ fún ọ láti sọ. pétérù bá tẹnu bọ̀rọ̀ ó ní ó wá yé mi gan-an pé ọlọ́run kì í ṣe ojúsàájú ẹnikẹ́ni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣe rere ni yóò fà mára láì béèrè orílẹ̀-èdè tí ó jẹ́ ẹ mọ iṣẹ́ tí ó rán sí àwọn ọmọ Ísírẹ́lì ọ̀rọ̀ ẹ̀yìn rere àlàáfíà nípasẹ̀ Jésù Kristi ẹni tí í ṣe Olúwa gbogbo ènìyàn ẹ mọ tí ó ṣẹlẹ̀ ní gbogbo Jùdíà ó bẹ̀rẹ̀ láti Gálílì lẹ́yìn ìrìbọmi tí Jòhánù ń sọ pé kí àwọn ènìyàn ṣe ẹ mọ̀ nípa Jésù ará Násárẹ́tì bí ọlọ́run ti ṣe yàn án tí ó fún ní ẹ̀mí mímọ́ àti agbára bí ó ti ṣe ń lọ káàkiri tí ó ń ṣe rere tí ó ń wo gbogbo àwọn tí sàtánì ti ń dá lóró sàn nítorí ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àwa yìí ni ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn júù àti ní jerúsálẹ́mù wọ́n kan ọkùnrin yìí mọ́ àgbélébùú ṣùgbọ́n ọlọ́run jí i ní ọjọ́ kẹta ó sì jẹ́ kí ènìyàn rí i kì ṣe gbogbo ènìyàn ni ó rí i bí kò sí àwọn ẹlẹ́rìí tí Ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwa tí a bá a jẹ tí a bá a mu lẹ́yìn tí ó jíǹde kúrò nínú òkú ó wá pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn kí a fi yé wọn pé Jésù yìí ni ẹni tí Ọlọ́run ti yàn láti jẹ́ adájọ́ àwọn tí ó ti kú àti àwọn tí ó wà láàyè òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí sí. Si tí wọ́n ń sọ pé gbogbo ẹni tí ó bá gbà á gbọ́ yóò ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀. bí pétérù ti ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́ kò tí ì dákẹ́ ọ̀rọ̀ tí ń sọ bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ bá bà lé gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ náà ẹnu ya àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ júù tí wọ́n bá pétérù wá nítorí àwọn tí kìí ṣe júù rí ẹ̀bùn ẹ̀mí mímọ́ gbà lọ́fẹ̀ẹ́ àti lẹ́kùnrẹ́rẹ́ wọ́n gbọ́ tí wọ́n ń fi oríṣiríṣi èdè sọ̀rọ̀ tí wọ́n yin Ọlọ́run fún iṣẹ́ ńlá rẹ̀ Pétérù bá béèrè pé. ta ló ohun ìdíwọ́ kan nínú pé kí a ṣe ìrìbọmi fún àwọn wọ̀nyí tí wọ́n gbẹ̀mí mọ́ bí àwa náà ti gbà á. lẹ́yìn náà ó pàṣẹ pé kí wọ́n ṣe ìrìbọmi ní orúkọ Jésù Kristi wọ́n bá bẹ̀ẹ́ kí ó dúró lọ́dọ̀ wọn fún ọjọ́ díẹ̀